ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قفوا الله وبعض أترى أتي يقولون فون ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà ànábì gbogbo ẹni tí wọ́n ń tọ ìlànà ànábì títí tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama mo ṣàfi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wọn. àgọ́ àti àǹgbọ́ ètò àdínà yusrun òun náà ni akíkàbọ̀ sí orí ètò yìí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹni pé tọ́píìkì tó jẹ́ general topic tí mò ń bá lọ tó ṣe pé àwọn mú àwọn oríṣiríṣi tọ́píìkì ní abẹ́ rẹ̀ òun náà ni. محرمات استهان بها الناس أو استهان بها المسلمون أو إن كتوجا إن كيو تشكي مسلمي كسي كاكون أبونا نوالي كوني المحارم أو إن كيو سنيني ọ̀rọ̀ mi ni a tó fẹ́ mú ṣọ́rí pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà mo parí ọ̀rọ̀ lórí rẹ̀ ní ìjẹ́jọ́ sọ ọ̀rọ̀ nípa nǹkan burúkú tó ṣe pé ó sì gbajúmọ̀ ní àwùjọ wa tó ṣe pé nǹkan tí olówó bá sì bínú sí ni tó ṣe pé àwọn èèyàn ò sì kákún mùsùlùmí ọ̀kákún mùsùlùmí ń ṣe é so tó ṣe pé ntọ́lọ́wọ́n ọba tó lóun ọ̀yọ́nu sí ni kí ni nǹkan náà wọn náà ni azina sina ẹ̀rí mo ṣe sọ lédè lárúbáwá azina so nínú èdè yorùbá gan àánú ní zina ó ti di bí yorùbá fún wa tábà ti gbọ́ àánú nǹkan ti mọ tí a ti mọ nǹkan tí wọ́n ń pè bẹ́ẹ̀ so nínú islam nǹkan tó ń jẹ́ zina àbí kan pè ní alfahsha so ìyẹn ni pé nǹkan àbàjẹ́ so àgbèrè sinayi ṣe so dọkọdọkọ gbórídédédé ó kọ yẹn ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan yẹn náà ní ń pè náà ní jẹ́ zina so panṣágà àwọn mẹ́à pé bẹ́ẹ̀ nínú àwọn èdè míì so àwọn mẹ́à pé ní àgbèrè so gbórúkọ yẹn zina náà ní gbogbo ẹ̀ kó sínú so mustalahun yushiru ila iqamati alaqatin jinziyya bayna saqfayn biduni zawajin so wọ́n ní òun náà ní ká mọ̀ rí pé àṣùpọ̀ ìjọ́mọnìyàn àṣepọ̀ ìjọ ọmọ ènìyàn láàrin ọkùnrin sí obìnrin kó máa ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ láláì sí pé wọ́n so igi so wọ́n ní kí ọkùnrin àbí obìnrin àti obìnrin kán máa ní àṣepọ̀ pẹ̀lú ara wọn ọkùnrin pẹ̀lú obìnrin kán máa láṣepọ̀ pẹ̀lú ara wọn láláì ṣe pé ìtí ń jẹ́ oyìgì ó dúró láàrin wọn tí wọ́n ṣó igi so táwọn afáàmì bá tó fẹ́ ṣàlàyé tí ń jẹ́ zina ó ní húwa wọ́pẹ́ olùfọ́rì alaharam ó ní kí ọmọ láṣepọ̀ pẹ̀lú abẹ́ kan tó jẹ́ èèwọ̀ kí abẹ́ àtàbẹ́ tó jẹ́ èèwọ̀ kí wọ́n kanra wọn فمن جامع امرأة بغير عقد نكاح صحيح ẹni tó bí lè láṣepọ̀ pẹ̀lú ọkùnrin kan àbí pẹ̀lú obìnrin kan tí kìí ṣe pé wọ́n so igi tí oyìgì yẹn jẹ́ oyìgì tó ní àlàáfíà aw milki yaminin sahihin fahadha huwa zina ẹni pé tí ò sí ẹ̀tọ́ tó ṣe pé ó lè mú èèyàn láṣepọ̀ láàrin ara èèyàn sọ àbí nígbà tí ẹrú fi wà tó pé èèyàn ra ẹrú ẹni tó bá ra ẹrú tó kó ẹrú wọn jẹ́ obìnrin sọ ó lè máa bá láṣepọ̀ kò nídìí kan lè so igi torí pé ó ti rà á ó ti di tiẹ̀ sàmọ́ tó bá di pé yẹn bá ti ń bá ẹrú láṣepọ̀ báwọn ìdájọ́ rẹ̀ tó wà nínú ẹ̀sìn o sọ ìgbà ń bi fẹ́ lọ gẹ́gẹ́ lénìí òun náà ni kó jẹ́ pé láàrin ọkùnrin sóbìnrin ìbáṣepọ̀ ìjẹ́ ọkùnrin àtobìnrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn tó jẹ́ pé wọn àti ìsún wọn papọ̀ nǹkan tó ń jẹ́ zina nìyẹn fún ìzìnà nìyẹn lórí pé wọlé yìí sábà wo àwùjọ nǹkan tó pọ̀ ni tó ń bẹ láàrin àwọn tó ṣe kán já àwọn ọ̀dọ́ kò tí ì lọ́lé ọkọ kò tí ì sọ pé òun ṣetán àti fẹ́yàwó àmọ́ ń tí ọkọ àtìyàwó máa ń ṣe gbogbo ẹ̀ làwọn náà máa ṣe irú eléyìí à ń pè ní zina tó bá kan náà kọjá pé ẹni tó ti lọlé ọkọ ni àbúrò náà ti níyàwó ni tó kí wọ́n tún mọ̀ lè ń dẹ́rù nǹkan báyẹn wò pẹ̀lú ẹlòmíì tí kìí ṣẹni tí wọ́n so igi gangan fún irú eléyìí náà zina náà ní ń jẹ́ so nínú Islam kò lórúkọ méjì zina náà ni àbí fahisha so n ti ń jẹ́ náà nìyẹn so ìdájọ́ wọn ó wá lè yàtọ̀ ó ti yàtọ̀ ìdájọ́ ẹni tó ti lọ lé ọkọ tó ti níyàwó ìdájọ́ ẹni tí kò tí níyàwó ó ṣọkùnrin ó sọbìnrin ni ìdájọ́ wọn yàtọ̀ tọ̀ síra wọn ìbẹ̀rẹ̀ kọ́ ni mo fẹ́ lọ. so nínú alukoran ṣe rí pé tí wọ́n bá sọ pé kíní yìí wọ ni pé kíní Islam ọ̀fẹ́ èèyàn gbọ́dọ̀ rí ẹ̀rí láti inú al-Qur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí láti inú al-Qur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pé àbí ni mo fi sí ìyìn sọ pé àti tó ìdí tí mo mọ̀ mọ̀ sọ ni tọ́ba nínú Qur'an èèyàn ti rẹ́rí náà tọ̀ àwa ni kìíní yọ̀ ọ̀dà àwa rí nínú hadith wọ́n ní bolo ti nínú Qur'an ní kò sínú Qur'an àmọ́ ń bẹnu hadith anabi sallallahu alayhi wa tí ó sì dé wọn náà nù tó yẹ pé ànábì bá ti sọ pé wọ̀ ní kíní yìí tó zina alukur'an ó ní pé èèwọ̀ ni tabalẹ̀ wọnú suratul Isra olùwọ́bá ní. ولا تقربوا الزنا أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فائشة وساء سبيلا olúwa ni ti ń jẹ́ zina àgbèrè ìpanṣágà ìbàjẹ́ ìrìnkúrìn olúwa ni wala taqrabu zina tó táwọn ìlọrin bá tún ní èèyàn rìnrìnkúrìn tó abẹ́ zina náà ní ń bọ́ sí pé ìrìnkúrìn rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣe lè hùn tó mì kí wọ́n ń kẹ́fìn irú nǹkan báwọn sí inú ìrìn ẹsẹ̀ rẹ̀ ọ̀ innahu kana fàáṣà tó ló wá ní pípẹ́ rí ẹmọ́ súnmọ́ wala taqrabu zina ẹ̀fí ẹmọ́ súnmọ́ rárá ẹ wo yẹni albalagha alqur'aniya yẹni pé ìgbé ọ̀rọ̀ kalẹ̀ tó lágbára tó dé ògóńgó àgbọ́yé nínú alqur'an olúwa ní wala taqrabu zina ẹ̀fí ẹmọ́ súnmọ́ zina yẹni pé ẹmọ́ súnmọ́ règbèrègbè rẹ̀ tó àwọn kankan bẹ́ẹ̀ pé règbèrègbè rẹ̀ ni ẹmọ́ súnmọ́ tó ìpítẹ́ bá ti ń débẹ̀ ẹ ti ń wọ oko zina lọ́nà tuluwa ní ẹsẹ̀ mọ́ súnmọ́ bẹ́ẹ̀ rárá innahu kana fahishatan wa sa'a sabila olúwa ní à ah, ìbàjẹ́ burúkú ni zina fahisha ìbàjẹ́ burúkú ni sọ ìwà burúkú gbà yẹn wa sa'a sabila ó burú nínú ọ̀nà tí ọmọ ènìyàn lè máa tọ̀ kọ́ni pé irú ìwòlò ń yìí irú ìgbésẹ̀ wo ló ń gbé ìkọjá ìgbésẹ̀ sìnà tolúwọ́ba subhanahu wa ta'ala ọkà zina kún ẹ̀ṣẹ̀ ńláńlá ọkà kún ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ríkẹ́ tó bá rántí níbi ìpìlẹ̀ ọ̀rọ̀ mi mo ní ara ọ̀nà tá a fi máa ń rí tá a fi máa ń dá òfin ọlọ́run mọ̀ pé èèwọ̀ lélẹ́yìí mo ní ká rí i pé ọlọ́run gbé náhàyè wá tó bá gbé ọ̀rọ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe ṣùkọ́dà tí o bá sọ pé mo ṣe ní èèwọ̀ ìyẹn ti gbọ́dọ̀ mọ̀ pé nǹkan yẹn èèwọ̀ nu ànáhàyò yaqtadi at-tahrim tàbá ri rí náhàyù tọ́lọ̀ ní ìfẹ́ o àbí ànábì ní ọlọ́wọ̀n ọ̀fẹ́ o kò ní ìdíkẹ́ tó máa wá káàkiri pé ń bolo wá sọ pé ìwọ ni ń bolo tó wá sọ pé ìwọ ni túrú ẹni yẹn wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn òye nu àbí ká ní kéwú zina ẹlòmíà ní àrùn gbajúmọ̀ àrùn gbajúmọ̀ subhanallah pé kí wọ́n máa fi nítorí wọ́n bá ṣe léwọ̀ kí wọ́n máa fi tì pé nǹkan tó ti gbajúmọ̀ ni pé àwọn èèyàn tó bá jẹ́ èèyàn láńlá náà máa ń ṣe kọ́lá mi máa ń sọ pé à bó ló ṣe wà tó ní ní oníbàṣírí tùnà àṣírí ló ní òun kéde ìbàṣírí tó àwọn obìnrin náà máa ń sọ yẹn tó tùnà àṣírí náà náà ni ẹni tó tó àṣírí rẹ̀ láyé àtàlùkìyàmà náà lọ́nà òpó ní tó pé bóyá ẹ̀kẹ́ oníbàṣírí ni so iná ó jẹ́ nǹkan tó ṣe pé olúwa bá pàápọ̀ mọ́ ẹbọ gbàtọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó tóbi gbàtọ́lọ́ ń fẹ́ dá pé nusratu Furqan ayà sixty nine dára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní ọlọ́wọ́ tó zinama so nǹkan yẹn ń bẹ nínú nǹkan tó yẹ kí mọ́ pé ah nǹkan yìí nǹkan wọn ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar olúwa ní àwọn mùmínì gidi àwọn làwọn tó ṣe pé wọn kì í pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ ọba gbogbo tó bá ti nídìí Allah rahman wàdí Allah àwìdí rahman ayyamma tad'uhu falahu al-asma'ul husna so wọ́n pọ̀lọ́ lórúkọ rẹ̀ Allah ó pè rahman àbáwọn asma'ul husna àbí àwọn ìròyìn ọlọ́wọ́ ọba fi bẹ̀ ọlọ́run fúlùwà ní àwọn tó wá ṣe pé wọn kì í pe ẹlòmíì tó bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọ̀dọ̀ ọlọ́run nìkan náà ni wọ́n pè wọn ní pe ẹlòmíì kún fúlùwà ní àwọn ẹni yẹn àwọn mùsùlùmí gidi nìyẹn bákan náà wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ní àwọn mùsùlùmí yẹn o wọn sì ní máa pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ wọn ò ní pa ẹ̀mí ẹlẹ́mìí wọn ò ní gbẹ̀mí ẹlẹ́mìí gbogbo ọ̀ wọn ní lọ lè máa tàyàn níbọn káàkiri wọn ní sínú secret court tí wọn máa ń tara wọn bọ wọn ní sí bẹ́ẹ̀ wọn ní sínú àwọn adigunjalè tí wọn yẹn tí wọn lọ lè pààyàn lẹ́lẹ́lẹ́ káàkiri wọn kì í sí bẹ́ẹ̀ tó olúwa ní gbogbo àwọn tó bá rí báyìí tí pé wọn kì í pa ẹ̀mí ẹlẹ́mìí bákan náà olúwa ní wala yaznun wọn kì í ṣe zina ẹ̀rí ọlọ́run bá dákọ̀ ẹbọ pé àwọn tí wọ́n ṣe ẹbọ àwọn tí wọ́n kí ń pààyàn tí wọ́n láwọn tí wọ́n kí ń ṣe zìnà ń pè zìnà ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọ́n ní wà man yaf'al dhalika yalqa asama ẹni tó bá ń ṣerú nǹkan báyìí à ẹnìyẹn ti ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá o ó ti ṣe ẹ̀ṣẹ̀ yudha'af lahu al-'adhab yawm al-qiyamah lóra nílùú ẹnìyẹn hmm, ìyà tí ó jẹ níjọ́gbìn ní al ẹni tó ṣẹbọ ẹni tó ṣe zìnà ẹni tó pààyàn lóra ní ìyà dọ́bù náà ní fi jẹ́ wọ̀yẹ́kìlódò fí ìmọ̀ àná ẹni yẹn yóò wá pẹ́ nínú iná yìí lẹ́nu tí ó yẹ pẹrẹ ṣẹ́rí tẹ́ni tó bá jẹ́ pé òun pààyàn ni òun ṣẹbọ ni yẹ́kìlódò fí abadan yóò gbére lọ síbẹ̀ yẹn yẹn ni ayàkọ́ ni wà fún yẹn tí gbé tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò gbére sínú náà ni àmì tó bá jẹ́ pé ó pààyàn ó ṣe zìnà tó yóò pẹ́ ń bẹ̀ tó mọ̀ lẹ́nu yẹ́kìlódò fí muhanan yóò pẹ́ ń yóò sì yẹpẹrẹ pẹ́rẹ́ ní zina kìí ṣe nǹkan kékeré tí ọmọ ènìyàn ó fojú wò pé ah jáwọ́ bá ní sójúre so èèyàn máa ń bẹ̀rù kí yóò jìnnà sí i ẹ̀rù kí mo yẹn sọ lẹ́ẹ̀kan ipò kìíní yìí ó di nǹkan tó ti fọ́nká tọrọ fọ́nká lé zina láwùjọ yìí nìsín torí pé kí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn nǹkan tó máa ń jẹ́ kí zina kó yẹpẹrẹ náà làwọn èèyàn ń dánwò nítorí wọn jẹ́ kí zina kó rọrùn fún yàn láti ṣe náà làwọn èèyàn ń dánwò tó ló wọ́n bá subhanahu wa ta'ala ó tún jẹ́ kó yíwa kí ogbin tó bá ti yọwọ́ kú níbi zina tí kìí ṣe zina olúwa nírú àwọn ènìyàn á àwọn ni wọ́n là láyé àti lálùkìyàmà ẹ̀rẹ̀ ẹni pé oríire ó jẹ́ tiwọn láyé àti lálùkìyàmà ìgbà tó ní suratul mu'minun láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. لواني قد أفلح المؤمنون الذين هم في الصلاة خاطئون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملونين فمن ابتغى وراء ذلك فأولئك هم الأعادون أو سورة المؤمنون bí wọ́n bá ní àwọn tó bá jẹ́ mùmínì à wọ́n ti ṣoríire wọ́n ti là àwọn làwọn tó ṣe pé wọ́n máa ń kírun wọ́n ti máa ń bẹ̀rù ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń kí àwọn làwọn tó ṣe pé wọ́n gúríkò níbi ìwà ọ̀rọ̀ sọkúsọ àwọn tó ṣe pé wọ́n ń yọ zaka walladhina hum li furujihim hafizun àtàwọn tó ṣe pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn tí wọ́n kì í fi abẹ́ tí wọ́n kì í fa abẹ́ wọn ṣe zìnà yẹn ni pé kì í láṣepọ̀ pẹ̀lú ẹlòmíì tí wọ́n sì wúra rẹ kó tó ń ṣe káàkiri ṣé gbogbo tó ń ṣe yẹn tí ọ̀nà ẹ̀tọ́ ni fún ọ ní ìrìn zìnà tó rìn ní ọ̀rọ̀ zìnà ní àwọn ìṣe zìnà tó ń ṣe so ọmọ mi ọlọ́mọ èèyàn tó ti gun lérí subhanallah alazim tí ó sì tí ì ọkọ tí ó fẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin náà èèyàn tó ti gùn tí ó sì tí ì tí ó ojú tí ó wàláyé àdánwò láńlá ni ìṣòro láńlá ni fún gbèsè ayé yàn so ìṣòro láńlá lónìí fún gbèsè ayé rẹ tó bá ń ṣerú nǹkan báyìí so kásílẹ̀mà bí ọ̀rọ̀ tìǹà ṣe lágbára tó anabi sallallahu alayhi wa sallam bí kuran ṣe kọ́ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam òun náà kọ́ anabi sallallahu alayhi wa sallam ti ń jẹ́ zìrà so kọ́ra anabi sallallahu alayhi wa sallam ìjọ tí ọmọkùnrin kan wá bá ṣẹ́mà ọ̀dọ́ ọmọ kékeré náà ni ẹ̀mí ló máa ń fì sí ìjọ kan ni Abu Umama al-Bahili radiyallahu anhu oníjọ kan àwọn jòkó náà ni fata shaban ata nabi sallallahu alayhi wa sallam ó ní ọmọ ọ̀dọ́ kékeré kan wá bá nabi sallallahu alayhi wa sallam wọ́n ní wà nabi zinli fi zina yọ̀ǹda fún mi kí n lè máa ṣe zina yẹnu pé wà nabi onízina ọ̀dà yọ̀ǹda fún mi so ó yẹ kó lè yọ̀ǹda oníkanáà bíi kó legalize zina fún òun kó máa ṣe tó ànábì wa wò sunkún fa aqbala alqawmu alayhi fazajjaru àwọn èèyàn wá jágbe mọ́ pé ah, ah wọ́n mọ̀ yìí irúkèrè ah, irúkèrè kòtò wọn lọ sọ irúkèrè ah báyọ̀ ti ń jágbére fún àwọn èèyàn ń jágbére pé mú mú nkàlùkù ké mọ́ faqala ànábì wa ní udnu súnmọ́ mi ففدنا منه قريبا هو سمود النبي صلى الله عليه وسلم لا تسمود النبي النبي وانكو جوكو او جوكو ànábì wa ń bá sọ̀rọ̀ pé ṣé orí nǹkan tó ń ṣe tó wáyé kó gbẹ́ni tó bá máa ń ṣe zìnà tó bá máa ń ronú orí eléyìí tánàbì sọ fún arákùnrin yẹn ni bóyá a rọrùn fún wọn láti pé káwọn nǹkan máa kan pa burú yìí tì tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ iye ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn tí ìjọmi ènìyàn bá sì ṣẹ́kù sára rẹ̀ ní o tí ò tí ì di ẹranko tó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti di ẹranko lónìí yìí anáàsù àjìnáàsù wà kásáró ẹ̀ǹjáàsù àwọn èèyàn oríṣiríṣi ni wà mẹ́yàn rédèrèdè èèyàn bíi àwọn ìgidi èèyàn náà làwọn èèyàn wọ́n lè mí èèyàn lẹ́rù pé èèyàn rí ọpọlọ wèrè náà ní ń bẹ lọ́pọlọ rẹ̀ so in tó pọ̀ jù nù ẹni tí ìjọ mi nìyẹn yẹn ìsàníyàn yẹn tó wá sí kù sára rẹ̀ so tó pé wọn bá ti rántí àwọn nǹkan tí mo fẹ́ sọ táwọn ẹbí sọ farakùnrin yìí ẹsẹ̀kẹsẹ̀ náà ní ti ń jẹ́ zina ó sì máa yọ kù ní ẹ̀míyàn ànábì sọ wáyé pé ah ah oníkínsọ ló kó máa ṣe zina kí n yọ̀ǹda fún ọ ó ní bẹ́ẹ̀ ni ànábì ni àtúnṣebòhó lè omik ṣé yóò máa wù ọ́ kẹ́nìkan máa bá yà rẹ̀ kù ṣe pé kí ẹnìyàn ọ̀fẹ́ yà rẹ̀ kò so igi rẹ̀ kì í tọkọ rẹ̀ kó sì mọ bá a sùn ah! ọmọkùnrin yẹn dákẹ́ ọmọ yẹn dákẹ́ gbàtóyá ó ní kọ́ọ̀là láwọ̀lọ̀ ọmọ yẹn ní ah, wàláì kò ní tẹ̀wọ̀n lọ́rùn kò ní tẹ̀wọ̀n lọ́rùn so ànábì tó ní qala wala linnasi yuhibbuna li ummiha li ummaatihim ó ní bó ṣe rí náà nìyẹn tí wọ́n bá fẹ́ máa bẹ́ẹ̀ nìkan ṣe zìnà nìsín ìyá ẹnìkan lẹ́nìyàn máa jẹ́ ìyá ẹnìkan náà ni wọ́n máa jẹ́ ó tún ní afatuhibbunahu li ibnatik afatuhibbuhu li ibnatik ànábì ní ọ̀kẹ́ agbóyún báwọn ṣé ó wù ọ́ kọjá pé ọmọ obìnrin tó bá bí kẹ́nìkan sì máa bá a ṣe zìnà tí ó sì tí tó sì yọ̀ǹda fún tí è pé bóyá ẹṣọ ìgè ah ọmọkùnrin nílẹ̀ ya Rasulullah ó ní kò ah, lè tẹ́ wọn lọ́rùn o kí n bímọ kalẹ̀ kẹ́nìkan máa bá a ṣe zìnà ṣe máa wò nísìn ṣé ẹ̀rí pé tó bá jẹ́ pé tó náà fẹ́ ṣe zìnà nísìn wá ò pé hey kọ́ kí mo wá ní irú ọmọ yìí kẹ́nìkan máa bá a ṣe zìnà tí ó sì dùn mọ́ mi so ṣe pé irú ah kò ní dùn mọ́ mi gẹ́gẹ́ náà ni ò ní dùn mọ́ bàbá ọmọ tọ̀hún náà wọ́n bàbá olówó tó lọ àwọn ọlọ àwọn skul orí ọwọ́ àlọ́ lè máa gbé àwọn ọmọ ọlọ́mọ nfa tí wọ́n bá lè lọ́ọ̀jì sí àwọn hòtẹ́ẹ̀lì mi subhanallah yàrá mi ìyẹn ó sì sájáde kú mẹ́ torí wọ́n ti kó fọ́tò àwọn èèyàn kalẹ̀ báyìí tó wọ́n fẹ́ ah, ah kí lẹ́yìn fi léyìí ṣe ṣùgbọ́n ìsọfún mi pé ah ṣùgbọ́n ah jáde kúnyà yìí èèyàn bùnmí lọ ni oríṣiríṣi náà ní táwọn èèyàn ṣe láwọn ọmọ kéékèèké táwọn obìnrin wọn rò pé wọn wà níléèwé wọn náà tó ń gbọ́rọ̀ eléyìí múra sí sọ́gbọ́ wàláhì àti bọ̀tán rẹ ló fi ń ṣeré òun àti bọ̀tán gbèsè ayé rẹ tó má padà sọ àwọn ìkáyà àti pé kódà ìkáyà yẹn gangan kódà kí n má pè ní ìkáyà kí n sọ pé àwọn yẹn wà kẹ̀yà àwọn kan tó ṣẹlẹ̀ pé kí bọ́jú orí yẹn náà ṣe mọ̀ fújú ara yẹn rí báyìí ni torí àwọn kan yẹn níbi ìrìnkúrìn ìrìnkúrìn díkòkòrò àìfẹ́ṣẹ́ ṣe ó lè ìfẹ́ jẹun tó dáa láì ní ọ̀nà ṣẹ́ gidi ìfẹ́ wọn tó dáa láì ṣiṣẹ́ so gbogbo àwọn kan yẹn òun ló ń dìde àwọn èèyàn débi aburú tí wọ́n pé pé o fi wá ẹlòmíì ti ya aṣẹ́wó eléyìí ló ti lóun wà tí o ti ya aṣẹ́wó wọ́n fẹ́ máa wọ ọṣọ bí ẹni tó ti ń ṣiṣẹ́ kò sí ìparí léèrè so ìwà yìí ti di pé yóò bọ̀ wá ṣe iṣẹ́ aṣẹ́wó káàkiri anabi sallallahu alayhi wa sallam wàtá anabi ń bára kùnrin yẹn sọ̀rọ̀ anabi tó sọ pé afatuhibbu li ukhtik ṣé yóò wù ọ́ kó jẹ́ pé àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lóbìnrin lẹ́nu kọ́ mọ́ bá ṣe zina tí ó sì fẹ́ kò só yìí kí fún yọkàn mọ́ wá bá tún ní ah ọkùnrin ní láà rárá yìí lè gbà bẹ́ẹ̀ anabi wọn mọ̀ fẹ́ ẹni tí wọ́n náà fẹ́ lọ fẹ́ wọn bá ti sìn náà nìsín àbúrò ẹnìkan ní ọ̀jẹ̀ ẹgbẹ́ ẹnìkan ní ọ̀jẹ̀ àwọn náà ní láìkẹ́ bí wọ́n náà ṣe ní láìkẹ́ rẹ̀ wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ ni ẹlẹ́ni. Ah! ọmọkùnrin wa dákẹ́ lọ fọwọ́dọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam yadahu alayhi anabi wa fọ́ sí ní gbáyà sori wáyà mi gbé ẹkọ anabi lórí anabi ní Allahumma ighfir dhanbahu wa tahhir qalbahu wa ahsin farajah ànábì ni ọlọ́run bá mi pa ẹ̀ṣẹ̀ ọmọkùnrin yìí rẹ́ ọlọ́run bá foríjì ọlọ́run bá fọ́ abẹ́ rẹ̀ mọ́ ọlọ́run bá ń sọ abẹ́ rẹ̀ mọ́jọ́ ọmọ ìṣẹ̀ṣẹ̀ náà káàkiri ẹ̀rí torí àwọn nǹkan yìí lèèyàn máa ń kà fún ẹni tó bá ń jẹ́ ẹni tí wàkúwà ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí ànábì sallallahu alaihi ó ṣàdúrà fún un so látijọ́ yẹn wọ́n sì ní ọmọkùnrin tí ń jẹ́ àìsàn zìnà ó sì kú ní so bẹ́ẹ̀ ni ẹni tó náà bá nílò àwọn nǹkan báyìí sùkẹ́ túnimọ́rú àwọn àdúrà báyìí tó lè kọ́kọ́ yọjú kòkòrò kù nínú sẹ̀mí ayé ẹ̀ tó bá ti yọjú kòkòrò kù tó bá jẹ́ pé ọkùnrin náà ni bẹ́ẹ̀ lọ́hùn kò yọjú kòkòrò obìnrin olóbìnrin kù nínú ẹ̀mí nínú sẹ̀mí ayé rẹ̀ tó inṣàlá ti má débi àwọn kíni àwọn ìwòsàn àwọn ọ̀nà àbáyọ níbi ìwà zìnà so màmá màmá màmá mẹ́nu kan so inṣàlá tí ó wájú kí a tó parí ẹjẹ́ ká gbé kọ́ọ̀lù zero eight one zero five zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one ah, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa zina náà ni à ń ṣe ní àlàyé pé èèwọ̀ ni so òun náà máa ń pè ní ìwà àgbèrè ìwà ìwà ìwà panṣágà gbogbo tó lè jẹ́ ìwà náà ti mọ̀ nǹkan tí ń jẹ́ zina sọ̀rọ̀ ìlànà sọ pé bó ṣe jẹ́ pé ìwọ̀ ni tí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa dé ìdí rẹ̀. aleykum salaam wa rahmatulahi wa barakatuh alákùnjẹ́ royal fm. bẹ́ẹ̀ ni òun náà ni. náà orúkọ mi ni Sulaiman. ẹ káwọ̀. ajumabi. ẹ káwọ̀. ọlọ́run ẹ̀yẹ ẹ̀sán náà. wàá mi gbogbo ẹ̀sán lọ́sẹ̀. hello. hello hello. pàtàkì jùlọ ni pé kí òbí wọ́n gbọ́dọ̀ múra sí ọmọ láti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. بإذن الله إن شاء الله أبو جبينا ما أدري كانوا بيقولوا هذا. نعم نعم. نعم نعم جزاكم الله خيرا ما شاء الله. نعم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته.

ọlọ́wọ́ ìjọ bàjẹ́. Abdulrasaq Lẹ́mọ̀ sọ́dẹ̀ ọ̀gá ńlá alágbàdo nígbà ọ̀sìn. Akí àfáwà àtùfàtà ìsàrùmí. Ìzákùnlá ṣẹ́ra. Àná ọlọ́run ọlọ́run ti jẹ́ fi ilẹ̀. Àmín àtẹ̀yìn náà kò ní sọ ìlú. Àmín. Kọ̀dá kéèyàn máa ṣe sí náà. Àtàkéèyàn máa ṣe sí náà. Bí èèyàn fẹ́ yàwó méjì. Hmm. ó péjọ kí ìyàwó adéyàwó lé kó tó wá lọ sí tí ọ̀dà àtẹ̀tà náà ọlọ́run níjọba àti. láàmì ìzákùn látara ẹ ṣeun gan kọ́mẹ́yìn tó dá mi lẹ́yìn. naam. ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ kó nídìí rédíò wọ́n kọ́ sí ní ẹ̀mí kọ́ naam. hello sàmàlẹ́kùn. maaleykum salaam ń darí lóhùn. ẹ dọ́tà ṣé ìdáríjì ìyẹ̀ṣẹ̀ wà fún fẹ́ni tí ò bá ṣe mọ́ tó bá túbá. áà ah, gidi gan bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tí yẹn bá lè ṣe láyé tó ń jẹ́ ìwà nítọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ tí yẹn bá ti túbá kú mẹ́ tí gbogbo kọ̀ǹdíṣọ̀n tuntun báyẹn bá ti pé tó olúwa bó forí jìyàn kódà anábì sọ pé ọlọ́run gan sọ pé ayọ̀lẹ̀ ṣọba ìtúbà rẹ̀ ọlọ́run ó forí jìn tawwabur rahim ọba tó máa ń gba túbẹ̀ ní tí èso máa ń kẹ́ni ni tó náà lọ́wọ́ bá jẹ́ náà. náà mẹ́ ti wọlé. hello hello hello. maaleykum salaam wa rahmatulah. ẹkú ètò náà sà ẹkú dídí náà. alhamdulilayi ẹ̀yọ́ orí búrẹ́dì ni àwọn ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni. ok ẹ̀rọ kò ń fẹ́ rí nǹkan táwọn yẹn máa ń sọ wọ́n ní ọ̀rọ̀ tìǹtẹ̀ sọ yìí wọ́n ní wá hmm. ẹ̀sẹ̀ tó lé tọ́lọ̀ lè fi jìyà ni hmm. bí lè bá ṣe pé ọ̀rọ̀ kò jìyà lọ́dọ̀ ọlọ́ bẹ́ẹ̀ni Ọlọ́run ló forí jìyàn kí ọmọ débi ẹni ṣe rí kí ọmọ òfin lọ lè ṣe kí wọn àtúbá èyí ò gan tó le fún yàn tó le fún yàn inṣàlá ọjọ́ mẹ́jọ àmọ́ kọńtínú pẹ̀lú ògùn Ọlọ́run ọba fún àwọn tí wọn fẹ́ pè sí ẹ̀yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine àfọ̀tá sọ̀rọ̀ mi ni ó ń dágbére fún wa pé subhanaka Allahumma